إلى وجود مراضي وجود طريقة جوز نبوة محمد صلى الله عليه وسلم وجميع أنفاق الله في أجل كتاب النكاح báwo tí abẹ́rẹ́ lónìí omi báwo ìtàgbà àti kọ̀ǹtìrà báwo tí sàlàyé nípa ìṣèlédé ẹni tó bẹ̀rẹ̀ àwọn ọkùnrin àbóbìnrin tí wọ́n jọra wọn àti ìṣẹ̀dá ìṣèlédé yìí oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn abáṣọ lórí ẹ̀kọ́ ní ìrírí ìgbà tí pé bóyá ẹ̀yà sí ẹ̀yà pé kí Yorùbá kó fẹ́ Yorùbá ìmọ̀ ló dáa àmọ́ ìmọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ ní ìdí lábọ́ abẹ́ lábọ́wá bẹ́ẹ̀ lọ. àmọ́ èyí tó ń lẹ̀ ìjọba ọ̀fẹ́ ìdílé kí ẹ̀sìn. حديث الأخر يعبي بابه عن ابن عمر رضي الله عنهما وهذا حديث نوافذ عبد الله بن عمر صلى الله عليه وسلم أخرجه عبد الله بن عمر قال عبد الله قال رسول الله صلى الله عليه وسلم وكيف يا الله ìfẹ́lọ́n fún ọba gbogbo àwọn olùgbà òkun àgbàlùfà. Lára ní ìsọ̀tọ́ wà láti pé àwọn lábáwá àwọn náà wọ́n ti lè ṣe ara wọn àwọn fẹ́ra wọn tí lábáwá fẹ́ lábáwá ẹ̀fẹ́ rẹ̀. Wọ́n rò pé wọ́n wá fẹ́ dúdú àwọn fẹ́ yàgbé. والموالد رؤوسهم أكثر بعض bẹ́ẹ̀ náà lọ́wọ́ náà ẹ̀fọn àwọn wa wọn káàkiri ìgbà àyíká àwọn ọ̀jà àyàfi èyí sábà pé títí agbọ̀rí náà àbí ìgbè ìgbà àwọn tó máa ń gbé kù ọ̀rọ̀ wọ ṣáàkì àbọ̀ wọ ṣáàkì gba àtìsí wa wọ́n fi ìgbà ìrìn tí wọ́n ń bẹ níbi. àbáwọ̀ àbùkáàtì àwọn ní àdìsí àdìsí mọ̀kúrú wọn kọ̀ ọ̀sán wọn lọ ṣááyé ìdá àgbàdá àlùmọ̀hálù ìjọba wọn àdìsí náà ó tún ní ìtàkùnkì rẹ̀ jẹ́ tó ní àtìtàkàyé lálàáfíà àti ìtòkà lálàáfíà rárá wọn á ní báyìí wá lálàáfíà ìgbà tí wọn á bẹ tí àwọn àdìsí náà sọ jà ní ìtòkà lálàáfíà. ìjọba tó láwọn àdìsí rẹ̀ ti ẹ̀dọ̀ àwọn ẹ̀yà àtọ̀ lọ́nà náà sọ nípa báyìí tó máa wà ní àwọn àdìsí rẹ̀ fẹ́ ṣááyé tó máa jẹ́ ìlú àdìsí àìkú lára àbíyá rẹ̀. wọ́n á ní wọ́n lọ́wọ́ ṣááyé tó máa ní àdìsí tó náà ti jẹ́ ilẹ̀ ìfarajọ́ ẹ̀ǹdà ẹ̀ǹdà lábẹ́bẹ̀ ẹ̀ǹdà معاذ الجبل هناك رواية عبد الله بن عاصم الجبل البلدي حديث عن حديث موضوع àti àdóhùn bákan náà wọ́n ní gbogbo àwọn ọ̀nà tí àti ìdòwú tó àpáta tó gbogbo ọ̀nà tó gbà wọ́n pátá ẹ̀ka fi ọ̀gbọ́n ara wọn kò jẹ́ wọlé kò ṣe é lè jẹ́ àǹtáì lè jẹ́ àǹtáì lè jẹ́ àǹtáì lè jẹ́ àlùmí ọ̀rọ̀ yìí ìrọ̀lá ló wà lábẹ́ ìrọ̀lá wà lábẹ́ àlejò sọ̀rẹ́ nítorí ń tako ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àtẹ́gbọ̀n tó máa ń sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀sẹ̀ yìí sí àbàlá àlọ́sí iwájú sallallahu ta'ala alaihi wa sallallahu alaihi wa sallam. ní àmì gbogbo ọ̀gá tó yẹ nígbà tí máa sùn.

ilé ìtọ́jú yìí pé ẹni tí obìnrin tó ní àìlọ́ àmọ́ àìlọ́ rẹ̀ ti parí àmọ́ kò tí ì wẹ̀ àìlọ́ rẹ̀ parí alùpàdé àìkú yọ àmọ́ kò tí ì wẹ̀ tó ẹni bẹ́ẹ̀ kò lè tọ́lá bá ní ọ̀la ìgbà yọ àgbà ìgbà tó yọ ìgbà tó yọ bá lórí àìsí rẹ̀ yọ náà kò bí àwẹ̀ lọ́wọ́ nínú bí àwẹ̀ lọ́wọ́ bá yẹ pé ó tó bí ẹ̀jẹ̀ rẹ̀ dá àgbàlá ìgbìyọ̀ táwọn wọn lè rí kàn sí àti àgbàlá ìgbìyọ̀ ẹ̀jẹ̀ wá dá òfin ní. báyìí ti ẹ̀ lúkọ́ ẹgbẹ́ ní ìjọba ní ìjọba láàrin ìjọba àwọn ìjọba ẹgbẹ́ ẹ̀ ìṣe kó ní obìnrin wà nínú ní ìgbóni ti tó tó ti ní àti fi tó tó bá bẹ́ẹ̀ tó ń sìn á ní kó gbogbo ara rẹ̀ gbogbo ojúlé àti ọ̀rọ̀ lọ́wọ́ lọ́sí àwọn ń kírun lọ́wọ́ gbogbo tó bá sílẹ̀ lára rẹ̀ wàá fẹ́ẹ́ tó gbogbo wa tó bá ní sìn wàá fẹ́ẹ́ tó gbogbo wa olùdókòwò àti sọ̀tọ̀ àtẹ̀tẹ̀ olùdókòwò àti àti àmà ìrántí àlóhùn omi ìyàwó àyíká omi sùn àlejò ìsọ̀ bá kó jàmbá àlejò ìsọ̀ pé wọ́n á yẹ kí kalẹ̀ àlejò ìsọ̀ wá pé ẹgbẹ́ sùn fi jàmbá tí ò lè lẹ́ lára rẹ̀ kò sí mọ́jẹ̀ mú fún ìpàdé ní ẹgbẹ́ àlẹ́gbẹ̀ẹ́ wa ọ̀ ṣùgbọ́n tó kọ́ báyìí kọ́ báyìí lọ́wọ́

Oyé mi o. Ìyẹ̀dùn wà yóò dá. Ìlú ìyá ló ń jẹ. Ìgbà tí wọ́n ti yà lọ sí ìdílé tó ń bí ọ̀ yàtọ̀ ìyẹn tó lọ sí ìyá tó lọ. Náwó máa kọ́ra wọn ló fọ́nà bá pé ẹsẹ̀ sánú ọmọ yìí. Ṣé máa ń bílẹ̀? Àbẹ̀ máa ń bílẹ̀ ṣé máa ń tẹ̀ fún ọmọdé lọ́wọ́ ọ̀nà ọ̀sẹ̀ náà ẹ̀jẹ̀ máa ó wá gbé ọmọlé ńlá ọlọ́ọ̀bá rẹ̀ ìgbàgbọ́n wá rán ẹ̀yìn kan tí wọ́n mọ́ sálẹ̀ náà sí inú pọ̀ àwọn ẹ̀rọ sábà ní ìdílé àdéjà máa fi ọ̀ pọ̀ tó àbá níbi sọ̀rọ̀ olùfẹ́ náà olóde àbá rẹ̀ náà ti gbọ́ díẹ̀ olùfẹ́ àwọn òbí kọ́lọ́ ní kọ́tí tí wọ́n kọ́lá lẹ́nu wọn lò olùfẹ́ wọn fi kọ́lá ní sọ̀rọ̀ máa rọ̀ àlejò wa sọ̀rọ̀ tó lágbára bẹ́ẹ̀ tẹ̀bá wo ọ̀rọ̀ yẹn ẹ̀gbẹ́ ohun kó bá wa láwùjọ ẹ̀kọ́. àlejò wa wà lọ sọ́nà ó ní àwọn ìfẹ́ tó wá wájú inú tó kó pa àwọn bá wọn inú tó kó pa wọn pé àwọn tí wọ́n bá lẹ́fàn lé nǹkan náà sábà tẹ̀ àwọn àwọn àdàbọ̀ máa fún ìdàgbọ̀ tó wọn ní bí àjẹ wọn. àwọn àwọn tẹ́ fún òkú kankan wọn ló máa ń gbẹjọ́ bá bá tẹ̀ àwọn àwọn àwọn afọ́nú wọn nípa yàtọ̀. ẹ̀wọ̀n ti tẹ́ra yẹn lónìí nínú tí ojú kọ́ wa lójú láyé ọ̀rọ̀ ètò ẹ̀ka àdájọ́ nàìjíríà yìí. bí ẹ bá gbé owó ńláńlá tó ti bàǹbà bàǹbà lẹ́gbẹ́ gan-an ó tó nàìjíríà mẹ́wàá tó gbé pẹ̀lú owó ó lọ sí yìí ó ọwọ́ àtẹ̀wọ̀n ló gbé ní gbé ní. ọwọ́ ní sẹ́wọ̀n máa lọ́wọ́ bíi

wọ́n lè tó ọmọ mẹ́ta lọ alẹ́ ewúrẹ́ wọ́n fẹ́ ra ní àbí tí yàtọ̀ kọ́mọ̀ bá sàánú wá ní ètò ìdájọ́ ìlú wa yìí ọlọ́run sáà ní sọ̀rọ̀ àbúrò sáà ní Thank you. rọmọdọ́ọ̀nù ó ti jàre rọmọdọ́ọ̀nù tó ti kàn án àkọ́wá ló fi kẹwàá pẹ̀lú ìmọ̀ ẹ̀dá pọ̀ ó bẹ̀rẹ̀ ọ̀pọ̀ tó ti ọ̀pọ̀ èyí kàn án ọlọ́ọ̀dọ́nà kí ẹ̀ di àwọ̀ ẹ̀lẹ́yìn rẹ̀ á tètè náà bá a kà á bẹ́ẹ̀ bá ti dẹ̀ lòdì náà tó bó wọn na àga àga náà kò ní ọ̀sán ìgbà láti lè sáré pé ìwà ẹ̀yà owó dàgbé náà tó ti àìsàn tó lè ó lè gbà á àníyàn ló ti kú pé àwọn onígbà yìí àwọn onígbà wọ́n lọ́kàn tẹ̀lé pé òun kan èdè àwọn tí ẹ̀kọ́ jẹ àmọ́ kò mọ sọ ìgbà àtúndé ìdílé ìjà ilé ìfúnmájẹ adáyẹ̀mọ́ lọ́wọ́ ọ̀pọ̀ òun náà àwọn ìṣòro àti ìṣòro ìṣòro ìṣòro bóyá bóyá bóyá wà fẹ́ bí